O Osimão. ṣe lẹ́ǹkan sí ẹ ṣe lẹ́ǹkan sí ẹ̀yin ní ọlọ́run ẹ ṣe lẹ́ǹkan sí ẹ ṣe orí tí ẹ ti ń wò wá thank you very much ẹ ṣe ẹ ṣe lẹ́ǹkan sí ní gbogbo ibi tí ẹ ti ń wò wá ẹ̀yin ní ọlọ́run a dúpẹ́ lọ́wọ́ yín tẹ́ tún fún wa ní orí ọ̀fẹ́ nǹkan sí ní àṣálẹ́ yìí láti lè tún gbé àwọn ọjà wa wá sí iwájú gbogbo ẹ̀yin mọ̀tòmùwà ohun tó ríran mi òun lèmi ń ṣe nígbà kan rí níṣe ni wọ́n máa ń bú mi wọ́n ní babaláwo pásítọ̀ èmi ò máa ka nǹkan kan kùn èyí lókè mi pẹ̀lú yẹn ẹ̀ jùlọ síbẹ̀síbẹ̀ náà bí wọ́n ṣe ń sọ lèmi náà ń jáde o tí mo wá ń clear ara mi lọ́dọ̀ wọn tó pé tí wọ́n bá ń kọ̀yàn lábùkù kan tí àbùkù yẹn ò bá jẹ́ tiẹ̀ mm, ó yẹ kéèyàn tètè jáde láti tètè sọ wípé àbùkù tí ẹ̀ ń kàn mí yìí àbùkù yìí kì í ṣe tèmi o. Eh, mo wá ń jẹ́ kó yé dodo mùtúmù àpáta ní ìgbà tí mò ń sọ yìí wọ́n ní à babaláwo ni kinní kan máa ń wẹ̀ tó bá jẹ́ wípé ewé àti egbò lẹ ṣe ń pè mí babaláwo èmi kọ́ lẹ̀ ń bu o ọlọ́run lẹ̀ ń bú lẹ́ni ìsìn gbogbo àwọn tó bú mi lánàá wọ́n ti rí i pé èmi kọ́ ni àwọn ń bú ọlọ́run ọ̀gá ògo ni wọ́n ń bú nítorí pé mi ò ní pa bẹ́ẹ̀ ni mi ò ní agbára láti dá ewé láti ti dá egbò mo sì rí kà nínú ìwé mímọ́ wípé ewé àti egbò ó ní ti òun ti ọlọ́run ní í ṣe ó sì fún wa ní àṣẹ oníkàlù ṣùgbọ́n kì í ṣe gbogbo èèyàn ni ó ṣíjú ẹ̀ síbẹ̀ kì í ṣe gbogbo èèyàn ni ó mọ̀ láti lè lo ewé àti egbò àwa kan òní ọlọ́run fún ní orí ọ̀fẹ́ kì í ṣe gbogbo ènìyàn pátá gbogbo ènìyàn kọ́ ló máa jẹ́ dókítọ̀ gbogbo ènìyàn kọ́ ló lè ṣe nọ́ọ̀sì gbogbo ènìyàn kọ́ òun ló lè tọ́jú ẹni tí ó ní àrùn ọpọlọ gbogbo èèyàn kọ́ ló lè ṣe kápẹ́ńtà gbogbo èèyàn kọ́ ló lè ṣe bíríkìlà á ní àwọn kan tí ọlọ́run fún ní orí ọ̀fẹ́ yẹn pé ẹ̀yin yìí mo fún yín lórí ọ̀fẹ́ nǹkan báyìí ni kí ẹ lọ wáyé wá ṣe kí ṣe gbogbo èèyàn òun ni ó lè ṣe caterer gbogbo èèyàn kọ́ ní í ṣe fashion designer o gbogbo èèyàn kọ́ ló lè ṣe electrician ọlọ́run dìdí dá àwọn kan sírú àwọn field yẹn ni ìdí tó ṣe ni pé anywhere tó jẹ́ pé iléeṣẹ́ tí wọn ò bá ti ní division of labour iléeṣẹ́ yẹn ò lè dìde bí ayé tá a wà nù rẹ̀ yìí gan bí ò bá jẹ́ wípé ọlọ́run dá bó ṣe dá pé kí gbogbo ẹ̀ ní division of labour ni ayé yìí ò lè tòrò ò lè tòrò ayé ní division of labour tó bá wọnú yàrá tí mo wà yìí gan division of labour wà nbẹ wà orí ṣíà nbẹ orí fíríjì níbẹ̀ orí tv nbẹ ṣẹ́ẹ̀fù wà nbẹ ac wà nbẹ division of labour ní sódẹ́kọ̀ èyí tí ọlọ́run wá fún àwa pé káwa máa ṣe èèyàn kan ò lè pè wá lólóògùn níbẹ̀ nítorí pé bóyá ẹ à ń ṣe pásítọ̀ ìyẹn ò ní kí n má mú mi nítorí pé mò ń ṣe pásítọ̀ ìyẹn ò ní kí n má lo ewé nítorí pé mò ń ṣe pásítọ̀ ìyẹn ò ní kí n má lo èdò nítorí pé mò ń ṣe pásítọ̀ ìyẹn ò ní kí n má màgbo. ọ̀làjú ló dé nígbà tí àwọn kọ́kọ́ fẹ́ bà ẹ̀sìn tá à ń ṣe jẹ́ ẹ̀sìn gan ò pa láṣẹ ẹ̀sìn ò pa láṣẹ pé kéèyàn má lu ewé kò sì pa láṣẹ pé kéèyàn má lu egbò lẹ́ẹ̀kan sí gbogbo ẹ̀yin èèyàn wa pátá níbi tí ẹ ti ń wò wá orúkọ mi ni bàbá confam jp ọdún ni mí mi kì í ṣàìmọ̀ fólóko ohun tí ènìyàn bá jẹ́ òun ni ó dára kí ènìyàn máa sọ síta kí ni mo mú wá fún yín ní alẹ́ yìí orúkọ iléeṣẹ́ wa ni El Adonai Spiritual Empire níbi tí a ti ń wo àwọn àrùn ara ìkejì níbi tí a ti ń fi iṣẹ́ mi láti máa mú àwọn ayé àwọn ìgbésí ayé tí wọ́n ní kò lè dára mọ́ láti máa fi ra àwọn ìgbésí ayé yẹn padà tí ó sì tún dára òun ni iṣẹ́ tí orí mi I am a prophet I am a spiritualist I run a spiritual church and I do spiritual work. ẹ nínú fọ́nrán yìí ohun tí mo máa mú wá fún ẹ̀yin èèyàn wa ni pé a ní ọṣẹ tí wọ́n ń pè ní ọṣẹ awẹ ibi dànù ọṣẹ awẹ́bídànù ọṣẹ awẹ́bídànù tó jẹ́ pé èyí tó dájú ó dájú ni ó dájú ni tá dẹ̀ ti rí testimony gidigidi gan nínú ẹ̀ a ní ọṣẹ tí wọ́n ń pè ní ọṣẹ ìṣẹ́gun àwọn kan á máa pè ní ọṣẹ ìṣẹ́gun àwọn kan pè ní ọṣẹ back to sender àwọn kan máa pè ní ọṣẹ má dárí kan ọṣẹ má dárí kan àwọn kan tiẹ̀ tún pè ní àgbélépọ̀tá àgbélépọ̀tà anílẹ̀ tó jẹ́ pé confam ni confam àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn ti jẹ àǹfààní rẹ̀ tí wọ́n sì ń fún wa ní àdúrà títí di ìní a ní ọṣẹ tí wọ́n pè ní ọṣẹ ẹ̀bẹ̀ àwọn àgbàlagbà ìwọ tí àgbàlagbà bá ń yọ lẹ́nu àwọn tí wọ́n pè ní àgbàlagbà àwọn tí ọlọ́run gbé ilé ayé lé lọ́wọ́ ni o má jẹ́ kí pásítọ̀ ẹ tàn ẹ́ bẹ́ẹ̀ ni ọlọ́run ò gbé ilé ayé lé pásítọ̀ lọ́wọ́ o tẹ́tí kó gbọ́ mi má jẹ́ kí ìmáàmù ẹ tàn ẹ́ ọlọ́run ò délé ayé lé wọn lọ́wọ́ o <laughs> àwọn gan ń jẹ ìyà lábẹ́ àwọn tí mò ń sọ yìí ìmáàmù ẹ pásítọ̀ ẹ wọ́n ń jẹ ìyà tó tí wọ́n bá ti tó bá ti lọ régi kọjá eré àwọn tó orí tí wọ́n ń pè ní àwọn àgbàlagbà yìí wọ́n máa wọ́n máa dá sẹ̀ríà fún ni bẹ́ẹ̀ ni ọlọ́run ò fún babaláwo lágbára lórí ohun tí mo sọ yìí nínú lórí ayé yìí ṣùgbọ́n àwọn tí mo sọ yìí táwọn ń pè ní àgbàlagbà ọlọ́run ló dá wọn ó fún wọn ní agbára lórí ayé ẹnikẹ́ni tí ó bá ti lè lọ lùsì báyìí táwọn yìí bá mú wọn ó lè báyé ẹ̀jẹ̀ a ní ọṣẹ tó ń pè ní ọṣẹ ẹ̀bì àgbàlagbà tó lè lò láti lè fi kúrò nínú wàhálà ìdààmú táwọn àgbàlagbà tí wọ́n fi ń kojú ìgbésí ayé rẹ̀ a ní ọṣẹ ẹ̀bẹ̀ àgbàlagbà a ní ọṣẹ aṣínà bíbà yìí a ní ọṣẹ ìtajà fún ìwọ tó ń tajà a ní ọṣẹ ìtajà a ní ọṣẹ ìtúwọ́ ìtúwọ́ ìtúwọ́ àwẹ̀là a ní ọṣẹ ìtúwọ́ àwẹ̀là a ní ọṣẹ àwúre ọlà àwúre ọlà àwọn kan máa ń pè ní ọṣẹ bìsàbìsà ọba ti ọdà wá ní dádì ọṣẹ bìsàbìsà àwọn èèyàn gan lọ sọ lọṣẹ bìsàbìsà àwúre ọlà ni èmi sọ ṣùgbọ́n tó bá ti ti fẹ́ ọ̀dà wọn ní dáàdi ẹjọ́ ọṣẹ bisabisa yẹn ẹjọ́ àwọn fẹ́ ọ̀dà ẹ̀ kí ẹ bá wọn sẹ́ǹdì ẹ̀ a ní ọṣẹ àánú ọṣẹ àánú à ń ta ọṣẹ àánú fún wọn tó nílò àánú ọlọ́run à ń ta ọṣẹ ìbùkún fún wọn tó nílò ìbùkún ọlọ́run à ń ta ọṣẹ wègún wèpè ọṣẹ wègún wèpè àwa ń ta ẹ o ègún ìdílé ni èpè ègún ìdílé ni ó eh, ti forí kú èpè ni ó ti forí kú ègún ni bóyá látara obìnrin bóyá látara ọkùnrin bóyá láti inú ìdílé tó ti jáde ó <laughs> nílò ọṣẹ wègún wèpè ohun tó nílò lẹ́yìn ẹ̀ ni wípé ìwọ ṣáà lọ sórí workshop ẹ lọ save number yìí síbẹ̀ that is our workshop number Is zero eight zero two two zero four zero nine five zero is zero eight zero two two is zero four is zero nine five is zero is zero eight is zero two two is zero four zero nine five zero lọ sèwú ẹ sórí workshop ẹ kó kọ tẹ ọdà ní kó dẹ pléèsì ọdà ẹ àwọn tá a ní nìyẹn adẹni ọṣẹ ẹyọnu ayérayé ẹyọnu ayérayé yàtọ̀ sí ẹ̀bi àwọn àgbàlagbà o ẹyọnu ayérayé ni pé everybody àtobìnrin àtọkùnrin tó bá ti rí ẹ báyìí kó máa yọ́nú sí ẹ ṣùgbọ́n tí ẹ bẹ àwọn àgbàlagbà èyẹn special o a ní àwọn ọṣẹ yẹn nílẹ̀ ẹ adẹni ọṣẹ ìfẹ́ràn ọṣẹ ìfẹ́ràn wà nílẹ̀ sórí òun nìyí ọṣẹ love and attraction love and attraction ọṣẹ yẹn ni ọṣẹ ìfẹ́ náà tó dájú orí òun ló wà lọ́wọ́ mi yìí orí tí mo polówó ẹ̀ jáde lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ o ọṣẹ aṣínà tí mo sọ lẹ́ǹkan nìyí àní nílẹ̀ gọbọyì ni èyí tó bá fẹ́ òun ló wà nílẹ̀ yìí èyí ni ọṣẹ wègúnwèpè èyí tó bá fẹ́ wègúnwèpè ni wègúnwèpè tó confam tó dẹ̀ ń ṣiṣẹ́ dáadáa ẹ o ọṣẹ ìbùkún nìyí o ti rí o gbójú ayọ̀ sókè kó fi wò ọṣẹ ìbùkún nìyẹn <laughs> èyí ló ń pè ní ọṣẹ road open fún gbogbo àwọn tí ọ̀nà di pamọ́ ìwọ ọ̀dà tiẹ̀ lórí workshop number wa zero eight zero two two zero four zero nine five zero àwọn èèyàn kan tó bá máa ṣe wọ́n tún máa ń ṣe orí kúnkún wàá kọ́ ìtọ́ máa máa pè lórí workshop yẹn ni wọ́n máa pè wọ́n máa pè áà ah, ah, ohun tí o nílò ó nídìí kó o pè tí a wá bá ta bá fẹ́ jẹ́ kó o pè wá wàá rí i pé níbi tá a ti jọ ń sọ̀rọ̀ yẹn tá a bá pé ọ̀rọ̀ yẹn ń dìmáàndì wípé kí o pè wá a ní kó o pè a fẹ́ gbóhun tó ń sọ ṣé o ń gẹ́tì mi ìwọ all you need to do ní orí zero eight zero yẹn two two zero four zero nine five zero yẹn ìwọ kò sẹ́ndì ọ̀dà ìsíbẹ̀ ọṣẹ road open nìyí ṣé tí ẹ̀bì àwọn àgbà tó dájú tó dájú òun lórí yẹn ẹ̀bi àwọn àgbà tó dájú ọṣẹ ìṣẹ́gun nìyí ṣó ọṣẹ ìṣẹ́gun tó confam òun lórí yẹn ọṣẹ ìṣẹ́gun tó confam òun lórí yẹn ọṣẹ ìtúwọ́ àwẹ̀là ìtúwọ́ àwẹ̀là tó confam òun lórí yìí ìtúwọ́ àwẹ̀là ẹ ò bóyá ò fara kójà nkárí wọ̀ ẹ nǹkan gbogbo nǹkan ò lọ déédé fún ẹ bóyá orí ra ẹ wípé sẹ́ẹ̀ dodo tó dáwọ́lé kan skátà ni ó ní ìdí ọṣẹ ìtúwọ́ o bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ẹ àwúrí ọ̀là nìyí àwọn èèyàn ló sọ di ọṣẹ bìsàbìsà òun lórí yẹn tọba fẹ́ ọ̀dà nídàdí ẹjọ́ ọṣẹ bìsàbìsà oníkẹ́ báwọn sẹ́ndì òun ló wà nílẹ̀ yẹn àkànṣe ọṣẹ àánú ọṣẹ àánú tí mo sọ fún ẹ nìyẹn òun nìyí kó ọ̀dà tiẹ̀ kíákíá má fi ìgbàlà ìdọ́là jẹ́ kí wọ́n sọ nǹkan kan fún ẹ gbogbo bí kíbi tó bá wà bó jẹ́nu nàìjíríà yìí ni a máa sẹ́ǹdì ẹ̀ sí ẹ bó jẹ́nu èkó yìí ni èkó táwa wà yìí ni dispatch rider ó máa délé rẹ̀ bó bá jẹ́ pé òkè òkun ló ti fẹ́ ọ̀dà ẹ̀ ni jẹ́ kí n sọ fún ẹ kò síbi tí DHL kò gbé iṣẹ́ wa dé lókè òkun ṣamẹ́ríkà ni ṣé Canada ni UK ni Dublin ni Scotland ni ṣé Italy ni ṣé France ló fẹ́ sọ ni Austria ni Croatia ni Finland ni Sweden ni Germany ni gbogbo ibi tí mo pè yí pátá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ DHL ó ń gbé iṣẹ́ wa débẹ̀ Holland ni Belgium kò síbi tí iṣẹ́ wa ò dé nínú gbogbo tí mo kà yí pátá wọ́n dẹ̀ ọ̀dà àwọn èèyàn dẹ̀ ń fi àdúrà ránṣẹ́ sí wa láti China Asian country Vietnam Cambodian gbogbo ibi tó rí yẹn àwọn èèyàn ọ̀dà iṣẹ́ wa láti bẹ̀ Malaysia àwọn èèyàn wa láti Malaysia mo kí gbogbo yín o ojú òní tì yí eh, láti Africa pàápàá náà láti eh, South Africa eh, Namibia mo dúpẹ́ lọ́wọ́ yín kò síbi tí iṣẹ́ wa òde DHL fún wa lórí ọ̀fẹ́ láti gbé iṣẹ́ wa yìí láti olúléeṣẹ́ wa tí à ń pè ní El Adonai spiritual el adonai saboti spiritual empire láti gbé gbogbo ohun tí à ń tà yìí láti gbé láti ní ìbá yìí láti gbé wá sí ibi tí ẹ bá wà ní ìlú èyìnbó gbogbo tó kàn nílò ìwọ pè wá mẹ́sẹ̀gì wa lórí workshop yẹn kíákíá kó o dẹ̀ tẹ order mẹ́sẹ̀gì wa lórí workshop number èyí tí o máa rí lórí fọ́nrán yìí òun ni mo tún fẹ́ pè fún ẹ yìí zero eight zero two two zero four zero nine five eight zero god bless you ẹ ṣe gan ni mo tún fi àkókò yìí kí yín lẹ́ẹ̀kan sí wípé ẹ kú ọdún èyí tá ẹ o èmi lẹ máa máa rí o ló dágbára ọlọ́run dẹ̀kẹ̀rí ẹ̀yin náà ni mo máa máa bá pẹ̀lú àṣẹ Èdùmàrè lẹ́ẹ̀kan sí orúkọ mi ni baba confam jp how to tún máa pàdé a ó máa ríra all you need to do ìwọ bá dẹ̀ o lè má nídìí ohun tí mo sọ yìí èèyàn kan lè ní ìdí ẹ̀ tó wà lẹ́gbẹ̀ẹ́ ìwọ ṣíà ẹ̀ fún ẹ ṣe gan ni Thank you very much. God bless you.